afẹ́sọ̀rọ̀ pa mùsùkílà tó ṣàbá suratul Anbiya súrà kan ní tẹ́kọ́ sọ̀rọ̀ pa series of prophets àtàwọn tó jẹ́ messengers nínú wọn ṣùgbọ́n ọ̀dọ̀ lónìí istikọ́mọ̀ wa a ń ka ọ̀rọ̀ ọ̀fẹ́ yàtọ̀ sáwọn tọ́lọ̀ bàlẹ̀ àwọn tí ànábà Muhammad sọ́lá ń sọ fún ọlọ́run tọ́lọ̀ fi wá sọ àyàkalẹ̀ pé èyí inna qawmi wa qalu ya rasul wa qala ar-rasul inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura ọdún òfẹ́ gbọ́ wà sí kankan mọ́ ẹ̀mẹ́ tó mo ń bẹ̀rù àwátà ń pèrè wa ní sálàsì tẹ́ẹ̀mọ́dí ọgọ́rọ̀ ara ìjìyàn nẹ́fìlà lóru àti pẹ̀rẹ̀ wọn sálà kí ló fi ń sàláfà àwọn tó ṣáájú ọgọ́rọ̀ ara ń tẹ́rí mọ́sáyásí lásùn bá ó sì ní sálàfù lòun ó wà mẹ́ ó sì ní sálàfù lòun yẹ̀rí pé ó ń kàdùkú tí ń tàṣì yàrẹ̀ wà kún kàdùkú pé mọ́ tún ó dẹ̀ pé sálà àtàrẹ́wẹ̀dẹ́ ìsálà sù ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ìjẹ́ pé àwọn onígbọ́nà wọn náà jẹ́mọ́ náà kó ṣòkòtò kiri ṣùkàjẹ́ pé ó ti general uniform báyìí ṣùgbọ́n sálà àfíkà afẹ́ mọ́ jẹ́ lónìí tí mo rí sí onísálà àtàrẹ́lẹ́ ìkẹ́ ìbú nígbẹ́ tó bá ti pé lábẹ́ afẹ́ búyàn kan yóò tèdè yóò tèdè bí fẹ́ búyàn kò ní létí o well done àfàlà gbẹjá fẹ́ fún lágbẹjá rọ́dù wáò ìṣàlá tó gbọ́ rọ́dù yẹn yóò kọ̀kọ́ débẹ̀ ó ní ẹsẹ̀ rí ọ̀gá ní àdáwájú ni ó jòkó sí yóò wà ná fóònù òkè báyìí ó rí kọ́ọ̀dù nù sẹ́ẹ̀kọ́ ètèdè wà sí àwọn ẹ̀yẹn lọ́mọ́sáájú lé wọn ní ó tó kírun kò ní sọpọ̀ ọ̀gbọ́ yóò wàláì ustaz ustaz wàláì ustaz ó rẹ̀ mi nì wàláì ustaz ó rẹ̀ mi ó rí ọ̀ní throughout a week ló fi rí ọ ẹ̀rù náà mi gan pẹ̀lú wa nǹkan ẹ̀kan tẹ́mi rí pa fẹ́ gúrù ìtàmọ́ ètè débẹ̀ sí oúnjẹ tí àwọn kọ́nsẹ́pì yìí bẹ́ẹ̀ ń pòlò ọkọ̀ lọ́tọ̀ ní ó dàbẹ́ ni pé tẹ́lẹ̀mí gan fi join fóòdì yìí gan àwọn kan wà tẹ́ pé wọ́n láìkí ó ní ìbò kan tẹ́yẹ lébò wọn pé wọn àwọn kan sáwà tó yẹ pé wọ́n láìkí ni wọ́n bí kẹsà rí kìkan dàrú tí kò bá ti dàrú mọ́ra àwọn òkú mọ́ra àwọn òsè kí ni yóò kù ìdàn àtọ́pá àmì ṣe rọ́dù bá ń gbẹ̀rẹ̀ ká ṣe rọ́dù fún ọ ṣùgbọ́n kí èṣe yìí nìkan láwọ̀kọ̀ ọmọ débẹ̀ mọ́sáàsì àwọ̀kọ̀ ọmọ dé mọ́sáàsì o ń pè àrẹ sálàf àtàràtù ànìyàn ó tàràtù ànìyàn sọ́lá àríwọ̀ sọ́lá aláwọn ni ò dá àyè tán sí lọ máa ń wí nígbà míì jọ jímọ̀ tí wọ́n tẹ̀sọ́lẹ̀ ni ò dá kí àwọn tàràtù fa ànìyàn dáadáa kó pọ̀ lẹ́nu dáadáa ó dá ara súnnà ni ara àwọn sálàf ọgọ́rọ̀ wáyé ẹmọ́jà kúrọ̀ bàtà àwọn ẹ̀jì bíi káwọ́ tẹ̀sàrà tó ti pọ́gọ́rùn fún ànàbì kì í sọ̀rọ̀ wá bí ṣe kárí ilẹ̀ ẹja náwó ẹni tó ti ṣe pé ọgọ́rùn barakallahu fi ṣe rí pé akàn sálàfù gidi ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ àgbẹ̀ká àwọn fi káàtà àgàgbé àwọn sálàfù gbogbo àyín sálàfù ànàbì tó pè ní ọ̀gá àrẹ́gẹ́ ohun tẹ̀sàrà tó fún òbí ẹgbọ́n àwọn olórin kan ní wọ́n fi kìlé kan ránṣẹ́ òbẹ̀ta àti ẹ̀kan ránṣẹ́ ẹgbẹ́ wo tí àjẹ́kùn dé mọ́ta àwọn ìdàgbọ̀n fi ránṣẹ́ ìwò tí ẹbí ẹ̀kan ránṣẹ́ tó ànẹ́bí náà pẹ́tẹ́ bá Ah, bóyá tí mo sọ yíò mọ̀ yé àbí àmọ́ sàkíyèsẹ̀ lára àwọn brothers ẹ̀rí pé àbá ìsúfù gan jẹ́rìí pé báwọn ti wà yìí àwọn wà lára àwọn tí mọ́ pẹ́ dásùn bá gbogbo ló àfẹ́jì tó ẹjẹ́ ká change àìsàlùsùnà tí yaba ẹgbà bá ń kọ̀ntínú torí pé in tí wọ́n ń pè láàlùsùnà tí yóò mọ̀ pè mọ́ra ó ní tẹ́ pé súnà nẹ́bì ní mọ́ ń sí kìí ṣe pé súnà nǹkan mìí ẹmú bí tánwọ́ sọ àbák ẹ̀kan lẹ́lẹ́ rí àdíìsì pé wọ́n apẹ́ dé demọ́sáyásí wọ́n wà lọ tíhùn ní àyè ibì kan a lì ẹ̀kan ẹ̀ lè mọ́ gbọ́kan sọ pé sàbákan pẹ́ dé sàbákan pẹ́ dé àbíkan sọ pé ogbó àti wádìí pé àti wá ní jẹmọ 1 jẹmọ 2 ìrìnbá jẹmọ 3 náà tó wà o tó kálukú tún dá mọ́mù ní o àmọ́ àwọn sẹ́kọ̀ọ́ jẹmọ lòdì ọjọ́ náà sì ni ṣàwọ́sọ pé ara àwọn mọ̀ṣíkílá tó ṣàbábù náà a mọ̀ sàtàràtù fànàlì sallallahu alaihi wasallam ṣùgbé ìta ṣe ń kọ́ sọ̀látì ibrahimiyya ni a mọ̀ ṣe subhanallah a mọ̀ ṣe tí kìfàrù a ní líla wa sí pàwà náà dẹ̀tẹ̀ ẹlòmí wọ́n láàrin nẹ́bì gẹ̀gẹ̀ sallallahu nínú hadith istighfar kí wá ló ṣe wọ́ tó wá ní ìwọ̀ alùsù náà ni ó wà ní sátàfúlà jọgbọ́n jẹ́ tẹ́ yàtọ̀ sáànàbí ìdẹ́sẹ̀ ni wọ́n sọ yẹ owó dẹ́sẹ̀ ànàbí ìdẹ́sẹ̀ owó dẹ́sẹ̀ nìyẹn ṣẹ́rípa ní mọ́ṣílá tó pọ̀ wáyìí gbogbo àwọn àzìkáàrù alùsù náà ni ó mọ gbogbo ẹ̀ alùsùn náà kọ̀kọ́ ọmọ déètì rọ́dù lásán alùsùn náà mẹ́rì tí ó yẹn náà fíìlì kọ́bùlà sọ́láàt bàbá àdá sọ́láàt alùsùn náà nìyẹn alùsùn náà àmọ́ sí súnnà gẹ́ bí ìkánà ọmọ ìyá wa ní mọ́sídì ọ̀dọ̀ mi mo máa sọ fún mo ní èmi ò èmi lídìí irun àfi kí n bá rí pé táìmù tásìkò orun yẹn fẹ́ lọ ẹgbẹ̀rẹ̀ àṣẹ́ǹkì ṣẹ́gẹ́ ìdí mú sọ ní ìníkẹ́ tẹ̀lé súnà dè ní o wọn kẹfẹ́ mọ́rọ̀ wà lórí ẹ̀mí èmi ò lè fẹ́ kírun fún yẹn kí wọ́n ka offshoot àyà ó ń àfẹ́ tì mí o mo lè fíìs tó yìí ó ń àfẹ́ tì mí o torí pé ti jẹ́ kí n kò jẹ́ kí ní táìmù fún mọ̀rọ̀ jà but ilé wa máa lídìí irun kí wọ́n máa fa àwọn ẹ̀ṣẹ́ mọ̀rọ̀ jà wọ́n á ka áàpù bá kọ́ra sẹ́kọ́láka mú tó ka áàpù kí é pé tó pẹ́ tí ó mọ̀ra àwọn èèyàn ṣẹ́mọ̀dí ìdí ni pé ìyìn tí ìkàdíìsì kankan tó sọ pàà nẹ́bí fi ọ́fṣùtù àyà ọ́fṣùtù súra sorry ọ́fṣùtù súra kan ó fi kírun ẹ̀rùn ọ̀ranyàn fáwọn káyà áyà nínú súra ká má kàwé dédé complete súra ebi ò tí ì rí kárí so ló jẹ́ sọ pé ìníkẹ́ tẹ̀lé súnà ní ẹ̀rùn kálukú lọ́sẹ̀ gbìyànjú rẹ̀ ní o ebi ò tí ì rí kárí pàdé náà ti wá fẹ́ kírun ọwá ni kò ní yá ayú àti mozambique kómi lẹ́ìlà ilà kọ̀lílà nítìfàwú awínkú sínú kọ̀lílà àwọ́sílẹ̀ ààrẹ yíò arọ́jìrìkú rẹ̀ anádáwùdílà aláwọ̀ agbárù ọwá dẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ó tún wá mú mi nínú orí kàrífà nẹ́jì kíra kí ló ti sọ sọ́lù kàmọ́rọ̀ àìtùmú ní ọ̀sọ́lì ètà rí ni pé anẹ́bìnrin ẹmọ kí bá jẹ́ bí mo ṣe ń kí àwọn ará àti sọ pé anẹ́bìnrin mọ́ ń ka kúrò yayọ́ complete yóò ka kúrò yíwọ̀ Allah complete àbí sọ́tọ̀ àálá complete látẹ̀lẹ̀ kejì yóò ka sọ́tù gọ́ṣíà àti ikúta rọ́bà gbogbo ẹ̀bá máa bá ń lọ ìta ń rí nìyẹn ààrí pé yóò kàn máa yọ́ kí ẹlòmí ó kàtàn Ibrahim yóò tó ka Musa fine ó dáa ṣùgbẹ́ ni ẹni mẹ́rìnwá fún yí o mú sọ pé mi sọ pé mo condemn but ṣe mí o mo kọ̀ pé tí mo gbọ́yé sí ni pé nígbà tí ìtì rí fáànì lẹ́bì ṣe báwọn a jẹ́ pé ní tàn lẹ́bì fi yẹn o ní tẹ̀síìrì tí fẹ́ sọ fún mi ní sọ́tù mùsẹ́mì ṣẹ́kún parí rẹ̀ ó bẹ́ẹ̀bẹ̀ pé ẹ̀ka tẹ́ bá lágbára nínú tẹ́bá lágbára náà lùkùnrin hàn ṣẹ́kún wọ́n ìta lágbára ara òyìn tó lágbára kọ́ ní onígbàmí ṣùgbọ́n èmi bọ́ takò èmi sáàrí pé lára tí mo gbọ́yé nínú sọ́lù kàmọ́rọ̀ àìtùmú ní òsọ́lì lọ ṣe wádìí bò lánàbí ṣe ń kírùn ṣe pé ara kí àwọn èèyàn máa mú offshoot káàkiri offshoot káàkiri offshoot àyà nínú súra káàkiri ó tó jẹ́ pé mújá máa ta ni aláàwà gbá lórí àwọn kìí ṣe tó bínú tó rọ́wọ́ pé àyà kan náà ni ọlọ́pàá pẹ̀lú mọ́tàyà sọ́rọ̀ ní ọdún kòríyàn tó tẹ́wàá ti ṣe àwọn gẹ́gẹ́ kan tó ń wò kó mú jẹ àwọn kan padà dé wọ́n ebe kàmúdé àwọn ìtàrí kí ló lẹ́nu kó ti kúlẹ̀ aláàkà gbogbo orun tó rẹ̀ kí ní tàràwì ẹ̀ka kúlẹ̀ aláàlásán gbogbo ẹ̀ àti nínú àwọn sọ̀hábà tó jẹ́ pé kúlẹ̀ aláàlásán ló kà anẹ́bìsù fún ní ìrù alùgbẹ̀nà nípa ọlọ́run nífẹ̀ẹ́ sí ogbó ṣe ń kakúlé wà láwẹ̀ torí pé ìkìláàsì yẹn gẹ́gẹ́ ọlọ́run dípò bá

tó tà mú tó tà ń fò káàkiri kété kó láìkí ẹ o ara mùsílátù sàbábù nìyẹn o ó fẹ́ ṣe mùrọ́jà orí ìrùn ọ̀rọ̀ ìyàkọ́lẹ̀ ẹ̀dí máa ń ṣe mùrọ́jà óyé ìwọ̀n ní kí lórí di sọ́tùmù zẹ́mìlì kírun o èmi a máa lò ó ìní o máa lò sọ́tù bá kọ́rọ̀ òdìdí rẹ̀ kírun o tó bá ti rọ àwọn ìjẹ̀mọ́ rẹ̀ àtiwọ́ náà lọ́rùn bẹ̀rẹ̀ láti aago márùn-ún gbàtí afájáde bá ti wọlé ẹ̀rọ àwọn parí ẹ̀dì aago méjì ẹ̀lẹ́ ẹ̀lẹ́hàmdì ṣùgbọ́n mo sáàmà pé tàràwé tí wọ́n kí mọ́kà gan wọ́n èlò ìdí bá kọ́rà kí pé nírákà kan mú sọ wọ́n èlò bẹ́ oye nígbàtàtà ròyìn mẹ́sílá tánàbí gan kí lóòrù ṣẹ̀gbọ́n mo wá pẹ́ ànábì kàbọ́ kọ́rà ó ká alì ìmúràn ó ká mẹ́sàá wọ́n nígbà tó bá sálámọ̀ ìgbà tó lè yẹ lẹ́ẹ̀kẹ́ ṣóyé but ẹ wá gbọ́ ẹ má dàrú ẹ má dàrú ẹ tẹ́ ẹ báyìí tó bá ń lo offshoot súra ẹ má sọ pé kò ní run o sẹ́gbà sọ pé ó lè rí ìbìkan tá sí inú Al-Qur'an pé kan tó bá rọ̀ olórun in tó rọ̀ olórun ló káwọn nígbàtá nìyẹn rẹ̀ bá ti dá ṣùgbọ́n àkàn sọ ni pé wọ́n kálukú kàn di pé ó kàn mú ìpòkí randomly kò jẹ́ ẹgbẹ́ ìdájọ́ ẹ̀fẹ́sì yẹn ní protocol àbò ní settings mọ́ sẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ protocol tó fi tẹ́ engine rẹ̀ kò ní fẹ́ skip ẹ̀ wọ́n tó dàbẹ́ ní pé káwọn èèyàn lọ bypassì bẹ́ṣùnà bypassì bypassì Twitter gbà kan VPN bẹ́ṣe bypassì ẹ̀ náà yẹn so wọ́n kálukú tàn bypassì ẹ̀sìn lára àwọn áójú tí múṣkílá táwọn ṣàbábù nínú mórí pé ọjọ́ ti lọ a ti bẹ̀rẹ̀ túsú ara yìí sọ́tìlàndíyà ṣùgbọ́n kó jẹ́ pé báyá àmìyà mi máa rí pé bó ṣe yọ kàbí méjì á tù iṣẹ́ àdọ́kàtìlá ọ̀nà ti jẹ́ ká lórí dáadáa نعم ويا أفاكيو أعوذ بالله من الشيطان الرجيم أعوذ ما قال جاي بسم الله الرحمن الرحيم فاقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه لاهية قلوبهم فأتوا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولين نعم بارك الله فيك mo jẹ́ pé ń padà padà sí ọ̀rọ̀ ní mo fẹ́ sọ fàfà ẹ̀yìn ìdí èdè padà síbẹ̀ ara àwọn ọmọ tó kí lọ́dọ̀ wa rí ó wá hadith lọ́dọ̀ mi rí Ah, ọ̀rẹ́ àwọn náà jẹ́ ń dọ̀lẹ́ o yóò mú ti kọ́ àwọn èèyàn ní gbà kan wà táwọn kọ́ àwọn èèyàn ní memorization of Bukhari and Muslim alóòṣà àkùnwà lọ bákan náà inú jesuit so mo rí pé àwọn ilal kan wà wọ̀wọ̀ aláàmì pé fóònù sílẹ̀dì ló máa kàǹkan tí iṣẹ́ òyìnrí ní pé gbé fún ṣe pé kò possible so but ó wá tó wá múnú mi dùn tí mo kọ́ rí mistake slide náà ni slide mistake yẹn sí ni pé àwẹ̀ ẹni táwọn yorùbá gbò ló bá ti ń dìrọ̀ lẹ̀ yọrọ ló pa kò sọ fún ibi ọ̀rọ̀ àwẹ̀ ìgbà táwọn afáfẹ́ ròyìn ẹ̀ wọ́n lọ́rọ̀ àwẹ̀ àpèjúwe ìṣẹ̀mí ayé wa ni ìgbà táwọn akọ́ bíyàn èèyàn mọ̀ sí filegefilege kiri egbó wà tàbí ń dọ̀sán ẹ̀rọ ìjìnà rí gẹ́ ogbó kòtò tí mò ń fò yìí tí ń sọ́ra kí mọ́ fò ó tó bá kàn lọ di pé ó di ìrọ̀lẹ̀ yẹ́yẹ́ báyìí kódà èyàn mọ̀ bẹ̀rẹ̀ ní pé jẹba múrí mú jù yẹ <laughs> ẹjẹba náwó mú fóònù yẹ wájú ẹ̀rẹ́ lò <laughs> nígbàtí ìyà tí àwẹ̀ ti gbù tí ò lè lọ pọ̀mí tó wá ní ẹ̀yàn mẹ́wàá lọ pọ̀mí láti ní bọ́kẹ́tì yíò ọmọ ẹ̀ náà sì gbà àwẹ̀ ẹ̀dìríwàmù so ó súnmọ́ kó jẹ́ pàwẹ̀ tí ó bá rẹ̀ kọlọ òfin àwọn ọlọ́mọ kalọ yẹ́kù tààrọ bàrẹ̀ náà Suratul Anbiya ìgbà tí Abdullahi ibn Mas'ud ṣùgbọ́n ẹ jẹ́ kí mú ọ̀rọ̀ kan wá tẹ́kọ̀ọ́ wà nínú ọlọ́run bàlẹ̀ gbá sọ pé ikú tààrọ̀ bàlẹ̀ náà hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ayà ìwọ́n nígbà tó sọ̀kalẹ̀ sọ́bà kan mọ wọ́ọ̀l ó mọ wọ́ọ̀l kan lọ́wọ́ ó mọ wọ́ọ̀l kan lọ́wọ́ ó wá láwọn sàádé

ó yẹ kó léwa sákò bí kankankan mo gbà pé you can't tell me pé nìkan wà tí ó wà dìkẹ́dì sí kankankan nínú sẹ̀mílẹ̀ ayé ní ìnigbà èmi ò lè gbà tí wẹ̀ ní 12 times ojúmọ́ tírù rẹ̀ bá wà yóò sọ mi pé òun bọ̀ orísun mi pool my body is stiff àgbọn obìnrin my body is stiff kí ìwò wà láà stiff bá ẹni látọ̀kọ́ àtàjẹ̀ máa ń gbé ìyàwójá ní àtọ̀run àbújá gbogbo ẹ̀ àwọn òrùn èèyàn kan gbọ́rọ̀ bú wẹ́dà ní náà bíṣà wá ń ṣe gbọ́ nǹkan òwò wọ́ọ̀lù dànù ní àà in tó dé yòrò rẹ̀ bá lè rí ìranù fine ọlọ́run bàríkẹ́lá ìtumọ̀ àyà tó wá gbọ́ tó mú un sákò bí iṣẹ́ ọwọ́ tí ń ṣe lọ́wọ́ iṣẹ́ ọwọ́ tí ń ṣe lọ́wọ́ mọ̀ pé jẹ́ pé lóòótọ́ mú sọ pé ṣe pé a ti sọ̀rọ̀ pinlẹ̀ lọ pé lẹ́sàlì iman di tamanna kéèké pé mòrò mòrò mú sọ pé tẹ́rí tàwà tí ọkọ́ sọ̀pìnlẹ̀ tẹ́lákà ń ṣe tẹ̀fìrì lọ ẹ́kọ̀ rí pé ìjẹ́ ìkan sọ yí àwọn èèyàn mú pọ́ìntì rẹ̀ kan mú bẹ̀ ajẹ́pítẹ́ pé lóòtọ́ ni imani tá ń claim yẹn bá wà táà náà bá gbọ́ àyà kùrìyàn tàbá gbọ́n tó bá túnú kùrìyàn in tó tẹ̀ sáwọn ẹni tà náà yẹn tí ò bá ṣe sáwọn 100% average rẹ̀ kí 40% ẹ̀lẹ̀ tiwa sẹ́kí mìsọ́ pé 50 ekò tààrọ̀ balẹ̀ náà ọlọ́run ló ti dé o bọ́lá náà mọ́ ń gbọ́ kọ́rọ̀ bà ekò tààrọ̀ balẹ̀ náà ó ti dé o àwọn olówó adéwà bá lè náà àwọn kan ní ara o àwọn alùmọ́kà ní ọlọ́n sọ kìíní ìkàlẹ̀ sí àwọn mùsùlùkún mọ́kà àwọn afá ní ara wa tó wá jẹ́ pé mùsùlùkún mọ́kà gan sáwọn nìkan gbogbo ẹni tí ó bá tó bá jẹ́ pé mùsùlùkún mọ́kà ní sọ àbà tó dáa fẹ́ǹsì ti mọ́wó kí lòun sábà láti gbé wọ́n ní fine a gbọ́ pé tẹ́kùnkẹ́lẹ́ sọ pé sábàbí tó fi sọ kalẹ̀ fine ṣùgbọ́n kí ní ó ti ń dàbí ìtàwọn àfáà mọ̀ àṣírò wọn sọ pé a ní láti mọ́ jẹ́ ká ó yàwó àtàwà jẹ́ ó mọ̀ sí ó ti dé o níta òpójìnà yẹn ti dé o ekúta rọ́bà lè náà sí ìsáàbùhùn Kò sí kòtàrọ̀ bá ti ń bẹ̀. Àbá ìwọ̀n náà kìí mọ́já wí gbọ́ ọ. Náà, ìkòtàrọ̀ bá lè náà, ó ti dé wá báwọn èèyàn. Hisabuhum, ìtẹ́nà àti ṣe ń kọ́rọ̀. Wọ́n ní fídíò rẹ̀ ti fẹ́ jáde. Ṣẹ́gbé ètò sáwọn fi ọlájọ́ oríra wẹ̀ wọ́n ní tàjọ́ ti ń kọrùn wọ́n fẹ́ ta fídíò ẹ̀wò ní ẹ̀wò bó láti fíìlì sẹ́fọ́n kálukú alájọ́ ọmọ tó bẹ́ẹ̀ kọ̀rọ̀ wọ́n náà fẹ́ ta fídíò ẹ̀wò ní ipò I will do am next year, I will do am next month, I will do am next upper year. Wọ́n ní wọ́n ti gbé rìsọ́ọ̀tì ẹ̀dẹ̀ Ó dàbí kí ẹ ti jáàmù káwọn sọ pé wọ́n rí rísì rìsọ́ọ̀tì lọ́la tẹ́gbẹ́ ni yóò mọ̀ tó bá tí wá ti dàsùn bá àbá àbí láti 12 mìsílẹ̀ yóò ti mọ̀ yẹ péjì wò pé wọ́n ti lóòdù ẹ̀ àti 12 am náà nígbé ti bẹ̀rẹ̀ àbí àwátàlọ́sá institution rí tí kù bá bẹ́ wẹ́ ó yẹ kí ọ̀tọ́ mọ̀ yẹn àwátàlọ́sá institution rí tẹ́kún wọ́n ti ń lo pọ́tà tẹ́gbórí pọ́tà ni ọmọ ti rí release result tí èsì àwọn ẹmọ́bìnrin ẹ̀yọ́ ní polipoli tó yẹ pé wọ́n lẹ̀wọ̀n ẹ̀fọ́ ẹ̀fọ́ nìbẹ̀ jánú seriously but àwọn náà ti improve ẹgbà special polytechnic wọ́n ti improve yàrá tí wọ́n but àwọn state government wọ́n lè jọ ń kó gbogbo wọn point wa ṣáà ni pé tí a pé èyàn ní sùn àgẹ́ṣẹ́ tí èyàn mọ̀ pé iṣẹ́ tí mo ṣe yìí <laughs> kò clear <laughs> three unit cost wọ́n ní rìsọ́ọ̀tì rẹ̀ ó jáde ó mọ̀ jáde gan kí ẹ̀ ti gbọ́ pọ́n tí ní ìjàwọn ìsọ́ọ̀tì wọ́n tí ní ìjàwọn ìsọ́ọ̀tì wọ́n tí ní ìjàwọn ìsọ́ọ̀tì kan iṣẹ́ kan wà kí ẹ̀ mọ̀ pé yóò ṣe dáa ìwọ̀n gbé ẹjẹ̀ tún òfin ìdíjẹ́ ìdíjẹ́ gẹ́gẹ́ fọmílẹ̀ kọ̀wáì ìfọmílẹ̀ kọ̀wáì bẹ́ẹ̀ náà nílẹ̀ ayé tẹ́mà àtijọ́ gbé gbogbo ara wọn pàá sídá èmi mọ̀ pé mi ò ṣe gbogbo tí mo sídá fún wá ní wọ́n fẹ́ ti wẹ́rẹ̀ release resort ìyẹn wọ́n fi sọ fún wá ń pìlẹ̀ nígbàtà ń sọ̀rọ̀ ń parí pé àníkanú àwọn àfà ó ní ká rí àwẹ̀ ìsí pé the last 30 days tá lò lé ayé ni dókítà sọ fún wa yẹn limited life tó kù nínú life tó a ní ó 30 days sẹ́ẹ̀ gbogbo kalámọ́ta gbogbo sàrà láwọn ẹ̀ṣẹ́ gbogbo àṣàfihàn láwọn ẹ̀ṣẹ́ wọ́n ní káàrí báwọn sẹ́rí pé ó tí ń jọ mọ́ra wọn báwọn lo 7 days nínú 30 dé tí dókítà sọ fún pé yóò lò dókítà lásán ni o kí dókítà sọ fún wa nù kìí ṣe pọ́lọ̀ ló sọ fún o sẹ́wẹ̀ kò ní sùn ọlọ́run wọn ní ẹkù tààrọ̀ balẹ̀ mẹ́sì ìṣàbò the same thing tó wá sẹ̀ sí ní àti yíta jókòó tó sẹ̀ sáwọn tàmí ìrìn àti sẹ̀ sáwọn náà rí wà hún mú fi gọ́ àgbàgbé àtàtà láti fà nẹ́bì a ti gbé alárìsù náà ti nínú gbọ̀n ṣokoto ti bẹ́lẹ̀ a ti ń ṣe mẹ́ sáníyà a ń ṣe sáàlìsà a ń ṣe rọ́bíà inú nìkan lẹ́gbẹ́rẹ́ inú súnà nẹ́bí ó rádò bẹ́ẹ̀ wà hún kí gọ́fúlà tí mọ̀rí gún a ti gbàgbé ìsìgìfààrù ó ti gbóhùn ìdẹ́tẹ̀ a jẹ́ pé nínú tádìmù lónìí kárí kó ti súnmọ́ gẹ́bọ̀nà ti sọ yìí a jẹ́ pé in tí sọ àbá yẹn gbọ́yé ni pé tẹ́bí kì ní ìbá ti súnmọ́ ètò ń ṣe lọ́wọ́ yìí ohun sàkáǹtì ẹ̀fọ́ kọ́lọ́n gbà gbà social media ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ní pé kí wọ́n kémi gan wà addicted pẹ̀lú ẹ̀ ìwọ tó pé ẹ ní kìní kan context ó ní bẹ́ẹ̀ mọ́ndà àwọn tó máa ń àwọn síìtì context writer ó lè ní youtuber lò wọn mo máa ń wo program kan complete Naija complete Naija wọ́n ti close ní program yẹn báyìí bọ́ mọ́ àlejò gbogbo lásán gbà tí mo dé sáàlọ̀ sáàbùjá mo rí ìwúrá rẹ̀ gbogbo àwọn tán wá pè wá ṣe program yẹn sọ́mọ́ ní kí ni wà mọ̀ nítorí ìṣẹ́ tó ń ṣe ìkan ní à youtuber <laughs> máa rò pé wúlẹ̀ pé ẹni à ń lè tiktoker youtuber iṣẹ́ kí ló ń bẹ lórí youtuber iṣẹ́ wà ń bẹ o wọ́n fún yẹn lówó o à ń àwọn youtube channel tí mo táwọn èèyàn máa ń wò dáadáa tá máa ń view i know what it is ṣe ọ̀rẹ́sàn ṣùgbọ́n tí mo sọ fún ọ ni pé ẹ̀ntẹ́ ẹ̀mọ̀ ẹ̀dárí lọ tó sórí youtuber kó di youtuber gbèjì ayé ẹ̀dẹ̀rẹ̀ youtuber tó ní pé is a corrupt society sincerely speaking somebody one of the most corrupt society youtube ni ìwọ tẹ́ẹ̀bẹ̀ tẹ́ẹ̀ sórí youtube kan tẹ́ kankan bẹ̀ àti ètò ọ̀rọ̀ àti ètò ọ̀rọ̀ yóò gbé wá sálẹ̀ rẹ̀ ó gbòwó ẹ̀yìn tẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ nìkan tí ń ṣiṣẹ́ tí èsè youtuber tí ó ní mixture haram àti aláàlì onútẹ́rí ó filẹ̀ kí lẹ́wà sọ fẹ́ tó ṣe ìtù tó pẹ̀lú ìtùbà mi ń sọ pé haram ní ká jẹrẹ ètò olóòrùn social media tó ìtọ́nà àwọn brothers yẹn mi nǹkan ní contact brother ìlọ haúsá ni lecture ló fi mọ́ ṣe tiktok ẹ̀ lecture islamic lecture kìí ṣe gbèrè jí máa ń ṣe àbá kan báyìí gbèrè ní o ṣe jẹ́jẹ́ ló pẹ̀ ìgbésẹ̀ ní o tó ń gọ́mọ̀ sọ pé ọwá ní gọ́mọ̀ sàásù rẹ̀ àpọ́jì sàásù tẹ̀rẹ̀ kìí àwọn èyí lè ní sọ ẹgbẹ́ ẹ̀sẹ̀ sọ́ọ̀mù ti dìí oní àìmọ̀ ìsọ̀ jẹ́jẹ́ tó ní ọgbà yóò kàn mú àṣà kan yóò rẹ̀ fi wé àwúyé kan àwọn èdè tó ṣe jẹ́jẹ́ brọ́dà húsá ni ibùn tí wẹ́ bá pèrè youtuber owó ọ̀tẹ̀ tí wẹ́ bá pèrè tiktokers owó ọ̀tẹ̀ torí èmi ẹgbẹ́ mọ́ ìdálóbù fídíò ẹ̀ mo máa ń kẹ́kọ̀ọ́ mẹ́ ibùn jẹ́jẹ́ dé tó sọ̀rọ̀ kan lórí irun mo ṣe ní fídíò lórí fóònù mo kàn ti gbàgbé tó sọ ló sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn strange mú ìlàjà lóbi fídíò yẹn kí n lè tún gbọ́ pé kí ni context fẹ́ mú wá ṣọ́yẹ́ o ní pé ẹ̀tọ́ ayẹ́ pẹ̀lú àwọn èèyàn ló bá introduce tí ìrùwà iná bá pọ̀ tẹ́rẹ́ pé bí wà àtàwọn dáadáa báyìí lábá ní táwọn yẹn generate owó lórí yẹn wáyé alhamd kẹwàá ṣe tó wá pẹ̀ youtuber láàrin youtuber gbogbo tó wá wéṣe time ẹ̀rẹ́ lórí nìyẹn on top waiting ó ní content writer ìtàdìyà lónìí Content wo ló ń kọ́ ká gbìyànjú pé kọ́ntẹ̀tì ìgbésí ayé dálọ́bá lọ́dọ̀ ọlọ́run ó bèèsì lórí gbogbo ẹkọ kọ́ntẹ̀tì kọ́ntẹ̀tì kọ́ntẹ̀tì ọwá ìfàwọn èèyàn lẹ́rìn lásán títà sọ lórí pé kò kàfẹ́ràn pa èèyàn lẹ́rìn lórí irọ́ àbí lórí nǹkan mi olókàn gbé kalẹ̀ ó ní sẹ̀mí ayé rẹ̀ tó gbé kalẹ̀ ìsìlámù sọ̀rọ̀ lórí ẹ̀ bó ṣe wá pé rẹ̀ ní content writer iṣẹ́ ìtò bíjì táìmì lè lórí nìyàn ìsáàbù sì ti dé bóò ló ti ṣe sí ìròyìn mo sọ pé kèrè pé wà sáà ń ṣe kò bá mo só mọ gbogbo social media dáadáa torí pé I have something related to it I have my own personal channel ṣóyé ṣùgbọ́n táà ń sọ ní pé gbogbo àwọn èèyàn tó kàn rọ́ lọ bẹ̀ yìí ẹni láti regulate Otherwise gbogbo pornography ìbọn náà ti wò youtuber náà ni o àwọn ọmọ ẹlọ́wọ́ ọgọ́ dẹ́ẹ̀dẹ́dẹ́ tí wáìdì mi sọ fún mi pé ah, ẹdún ní púpọ̀ ọmọ tó bẹ̀rẹ̀ tiktok ní ìsìn tó jóbìnrin wọ̀wọ́ brahma obìnrin gẹ́gẹ́ ní ìṣọ̀ kí ló dé ní pé mo wọ́ brown so ṣe àpẹta ìbára egulé tẹ̀ níbi wá àsìkẹjẹ́ kó mọ́ yáwọn ọ̀dọ́ torí pọ̀dọ̀ nílọ owó tiktok jù tẹ́ bá regulate múṣkílà táà ń sá fún yóò padà sí kí ni yóò dì torí pé mo mọ́ kan nínú akígbilé máa fọ́kọ bò láti rí mo kan náà o náà ti ní eh, tiktok andu gbogbo tí mọ́ ṣe ń bẹ̀ pátápátá yẹn yẹn ìranù obìnrin ni ó ní akígbilé mo ti mọ̀ sẹ́yìn pé owó ní ìrànwá kódà lè ní òfẹ́ display pé ìjáàbù pé bẹ́yọ̀ òun rán jáàbù ẹ́kàn pé fine òfẹ́ display share rẹ̀ ó dá there is another way to play display share kò bá tó bá tó wá ń show body structures àbí tí wọ́n náà wá ń fi etiquette àwọn kìíní yẹn try the port àwọn èèyàn ń ṣe ní ẹgbẹ́ kásùmọ̀ àwọn tó jẹ́ technology tó ẹkùn mọ́ mọ̀ ń pa in summary o ní pé ekotaro bari nurse hisabuhum wà fún kí gọ́fìlẹ̀tí mọ́ọ̀rẹ̀dì gbogbo tàà ti gbàgbé yẹ́yẹ́ tàà ti fọ́nú fọ́ alé lórí yẹ́yẹ́ ó ti dèrò o náà sì kí ni ìjọ ìgbé ìdẹ̀ nìkọ̀kan wa torí píjọ tàà kù àmọ̀ ó lè jálẹ̀ ó lè jọ́là a dẹ̀ ti gbàgbé pé ìjọ yìí ó ṣẹlẹ̀ bẹ̀jẹ́ pa rántí ọ̀rọ̀ yẹn tọ̀ṣì mi gan ẹnìkan sẹ́ni fídíò kan sí gúrùpù kan nínú àwọn gúrùpù wa ó kà dáńlódù ẹni bóyá dáńlódù ẹwà wáyé pé ọ̀rọ̀ tó ń dáńlódù yìí ò ní túmọ̀ ó kà yá bu ọmọ ìyá yẹn nípa ẹni pé ẹgbẹ́ náà sẹ́yìn sí bí owó àmì nífò kí ní dáká kàwọn sẹ́yìn ẹ̀ka irú òun ní ìsìn wọn bóun ṣe sí òun lálùkẹ́ àmọ́ ní ìsìn yìí torí pọ́nà ọba àdékẹ́ aṣọ ńlárùkú àyìn pé kí ni alhaqumu takasur hatta zutum la qadira kalla sawfa ta'lamu thumma kalla sawfa ta'lamu àti bá bá lọ nígbò sọ yóò tán ó kò sí several tọ́nà ní sọ pàṣẹ ta mẹ́wọ́ wá sí pé ọwọ́ òun lọ ń fi ra dátà òun tẹ̀sí ogún lọ dátà òun dátà ni ló fi wá dánlódù dáadáa tí ó yé bá wọn so ká jẹ́ ìjọmọ̀ in summary in tá ma competitive lè lórí kó jẹ́ lórí dada kuma jẹ́ lórí sẹ̀mílẹ̀ ayé wa sallallahu ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim taslima kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah اليوم سبحانه وتعالى هو صالحون مع أولادنا